Dialogue for fluency. Olè wọ ilé wa. Kí ni olè náà kó? Olè náà káṣọ. Ọlọ́pàá mólè náà. Dialogue again for fluency. Olè wọ ilé wa. Kí ni olè náà kó? Olè náà káṣọ. Ọlọ́pàá mólè náà.